àbá ẹja sọ̀rọ̀ ní ìsìn báyìí ẹ gbọ́ wọn láwọn onítìátà máa láìkí obìnrin ṣe láìkí obìnrin ṣá. ẹgbà tí ìwé sọ lórí ibú bẹ́ẹ̀ bá dé sọ̀rọ̀ páàtì gbogbo ọtí ẹ̀ ń ta tí ìnáwó páàtì ti kó tán. ẹ gbogbo àwọn tí ṣe kíni. tí wọ́n ti ń ta páàtì gbogbo ẹlẹ́ran wọ́n ti kó wọn tán lódò. so ti yẹ yín gbogbo àwọn pẹjapẹja gbogbo obìnrin tí wọ́n rẹja lọ́wọ́ wọn wọ́n ti fi hàn tán. nísọ páàtì. ẹ ẹ ẹ dákun kí wàá ló tíátà wá fẹ́ ṣe a mọ̀ kó ara wa náà láàrin ara wa ni mo fẹ́ràn obìnrin. ẹ ẹ Baba, ń sọ gọ́fà ní ìṣọ̀rùn o èyí tó ń sọ. bàbá ẹ jẹ́kun yàtọ̀ sí pé bóyá ẹ ti ṣe sinimá ní nàìjíríà yìí káàkiri káàkiri kábà ní àkà yóò ti tóbi mélòó. tá a bá ní akẹ́rù inú ẹrú ọ̀bàjẹ́ ọlọ́jà sọ dáadáa láyé ni fíìmù ti pọ̀ ní ẹjẹ́ awí ẹ má jẹ́ amọ̀ye tá a ṣe. Eh, páàtì wo ni mo ń wò yìí kẹ́ kópa nù fíìmù. àgbà ti ń hàn lọ́nà mi hmm. àkókò ogun mi lọ yẹ egún tí wọ́n fi fún ogun àtàkàlà ló yẹ àkàlà ògèdè fàkàlà kìí sọ́gèdè ọ̀rọ̀ yorùbá àbàdàn là ń sọ fún yín ẹ̀ láti yín kò sílùú tí ó sì tó ti yẹ yín sọ́pọ̀ ọ̀rọ̀ wọ̀ sẹ́rí kí n pààyàn lẹ́rìn-ín gbèsè ayé ìní mọ̀ wù mí jù àgàgà kí ìka mi kan bá ti ga jù kan lọ tí mo ga pa báyìí <laughs> mo ti bẹ̀rẹ̀ sórí nìyẹn. àtòrí bẹ́rù ǹjẹ́ mọ́ bínú ṣá ẹ kò sẹ́ńtì ìbínú èṣù ni ò ní lò wá. kí ni mo mú yín bínú ah, kí lè fẹ́. tí wọ́n bí ni pé kéèyàn yàn mí jẹ torí ìyẹn fẹ́ yàn yàn jẹ mm. ká sọ wípé ọjọ́ méjì lẹ́ni o àti mm. ìlọ́jọ́ mẹ́ta mo ti ẹ̀tọ́ lé ní sùúrù mm. kẹ́ ẹ wá mọ̀ ṣe tí ń bí yàn nù kò kò sẹ́ńtì ìbínú náà ṣùgbọ́n mo burú mo máa ń rí nínú fíìmù bóyá ní ẹ̀yìn sìn ni bẹ́ẹ̀ mọ́ bá àwọn obìnrin jó ẹ mọ́ ń ṣe nínú gbogbo àwọn obìnrin tí ń bẹ nínú sinimá mo kàn fẹ́ fún yẹn kàn mú mẹ́ta tẹ láìkí jù bẹ́ẹ̀ bá ti sọ́ọ́ nìsí kẹlọ kẹlọ mú wọn ni. yàtọ̀ sọ bí ohun tíátà gan tí n bá ti kọ́kọ́ wo oko tíátà báyìí ní hmm. gbogbo obìnrin yóò ti lọ sára wọn jù. àní lára àwọn tí ń ṣe tíátà tá a mọ̀ eh. dáadáa tí ń ṣe tíátà tán fáìn ẹ mú mẹ́ta nù. Ah! ẹlẹ́dàá mi. ló yà mo fẹ́ fún yín ní fíìtì kejì. mo lọ́mọbìnrin kan lẹ́kọ̀ọ́ kẹ́mi akóredé. ẹ láìkè àkọ́kọ́ <laughs> aya mi nu. ẹ <laughs> eh, ó yẹ mú kejì pẹpẹ eh, níyàwó mẹta. ìkejì hmm. eh, ìyá ń ti dàgbà díẹ̀ ní ìsìn. ẹ lò bẹ́ẹ̀. tó yàn aṣẹ́wó tó rè mọ́ kà. ah sista o ti da o di méjì ó yà ó kẹyọ kan ẹ mú kàn sí. Ah, tí wọ́n tún wá fọ́ ẹ̀wù àwọn tí wọ́n tún fáyìn. ẹyìn ẹyìn ṣé n sọ. ẹ sọ kí n sọ. ẹ sọ bàbá. dúpẹ́ jáyé sinmi. ah. ìbùnú wọn. ah. ẹ ẹ mọ̀ pé ẹran ńlá lèmi jẹ ni àmì àná tọ́jú ẹ̀mí mi kọ́ bọ́ bàbọ̀. ṣe rí àwọn àwọn tó ń gbọ́ wa lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwọn láìkè yín wọ́n ń gbádùn yín wọ́n ń gbádùn yín. mo dúpẹ́ ṣe o. ó máa ń wà náà pé ká pé àwọn èèyàn wa káwọn náà láwọn fẹ́ gbádùn ara wa bá mi ẹ dákun àwọn èèyàn gbọ́ yín káàkiri gbogbo àgbáńlá ayé báyìí bí n bá ní wípé kẹ́ẹ̀kan make a request kan tó wù yín káwọn olólùfẹ́ yín kan ṣe fún yín kí la wà iná a wà ní inú oṣù kẹjọ báyìí tó wù yín ẹ kàn make a request ẹyọ kan request ẹyọ kan tí mo fẹ́ méèlì náà rí o hmm. àbí kí n méèkì ẹ. ẹ ó yé wa. ok hmm. make is a mail. ó ti yé yín ni pé ọlọ́run ní jẹ́ kẹ́ ẹrin ṣẹ̀kú dọ́jú alẹ́ yín. àmín. torí wọ́n ní ibi tí èèyàn wọkọ̀ dé hmm. ọlọ́mọ jẹ́ arinṣẹ́ kọjá abẹ ká tó wá aṣọ tí wọ́n arinṣẹ́ káàkiri àgbàlá ayé kémi náà tiẹ̀ máa wà nínú máa ń sàn kẹ́yìn náà ti rí mọ́tò kan. kí n mọ yíwọ́ kí mi náà mọ kàn bó ṣe manua mo mọ̀ ọ́ wà. bó ṣe manua ẹ yẹ bọ́. bó ṣe ọtọmátìkì mo mọ̀ ọ́ wà. gbogbo ń tọ́lọ́ ń bá yọ̀ǹda fún yín hmm. ẹ ṣàánú ọmọ aráyè ẹ má jẹ́ àjíyà kú. ẹ ní jìyà kú bẹ́ẹ̀ ṣe sọ̀hún ó ti gbọ́ àwọn èèyàn yín wá ń gbọ́ yín ní èdè káàkiri àgbáńlá ayé orílẹ̀-èdè wo ló wù yín kẹ́ ẹ tiẹ̀ lọ kó wù yín pé tọ́lọ̀ tẹ́ ẹ ní pásítọ̀tù. ẹ mo ti ní kódà gan mo fi máa rọrí ni. kì í ṣe lè tẹ yàrá ní bọ́ǹfọ̀tò pàṣẹ pásítọ̀tì tẹ́ ń fi mọ́ sí ara eh, id card tàbí sí ara lásẹ̀sì o id card téyìn ó fi flying passport téyìn ó fi flying téyìn ó fi flying tí green bẹ lẹ́yìn ẹ̀ tẹ́ eh, ẹ ní. tí ẹ tún lẹ passport tí mo wá wájú. orílẹ̀-èdè wo ló wù orílẹ̀-èdè wo ló wù yẹn sọ. gbogbo olú èbó náà lọ dáa ṣùgbọ́n tí n bá ti ra amẹ́ríkà kémi náà lọ mọ́ kàkàkà. ẹni tẹ́rẹ́ ọlọ́run ó ṣe ohun èèyàn lòun ọlọ́run. Baba, ẹ ẹ wá dákun ǹjẹ́ ẹ ṣe spọ́ọ̀tù rí ẹ mọ ẹ láìkí bọ́ọ̀lù. ah ìgbà tá a wà kéke hmm. hmm, hmm. a máa lọ sí báràkì Yemẹtu a máa lọ sí pírátìsì bọ́ọ̀lù. ní ìsìn báyìí fáànù wo ni kí ni klọ́ọ̀bù yín báyìí. ìjọ tí a ti fẹsẹ̀ kọ́ mi lẹ́sẹ̀ tí mo ti samasọ́ọ̀tì ìjọ náà ni kí n gbá bọ́ọ̀lù mọ́ ọ̀yà lọ sí tíátà òun rọrùn. fáànù wo wa nìyẹn ní ìsìn Chelsea ni àbí Barca àbí Arsenal àbí Man U gbogbo wa ò gbọ́dọ̀ mọ ní fáǹsì ẹyọ kan ṣùgbọ́n ètí ṣọ́ọ̀ṣì mi mú gan jù ní hmm. Chelsea. Chelsea ni. Chelsea for life. oúnjẹ wo lẹ láìkì jù bàbá. ṣé tí mo mọ jẹ eh. abumangiri ni kí ni jẹ bẹ. ẹsẹ̀ ń àmàlà àti ewédú gbẹ̀gìrì àti ewédú àmàlà àti ewédú. ó tẹ̀ ti dáa ó ti dáa. bẹ́ẹ̀ bá fẹ́ sinmi bó lẹ ṣe mọ́ sinmi. ẹ ṣeun tí n bá wà nílé hmm. mo mọ̀ sinmi gan-an. Hmm ṣùgbọ́n ojú mi ì sùn torí mo ronú gbogbo bí mo jẹ gbèsè tíátà sí màá wá gbé bẹ́ẹ̀ sì sẹ́kùlì màá wá relax ẹ hmm. wá gbé kinní sí ọ̀dọ̀ fíjù. fíjù ni láàrin mi àti yín fíjù ni ẹ dárúkọ rẹ ó fi yé mi. fíjù. ní ìsìn ó wù mí kí àwọn èèyàn kan tẹ̀lé yín abẹ́fẹ́ tẹ̀lé yín. wàláì èèyàn gbọ́dọ̀ rí èèyàn sá èèyàn ní sanwó èèyàn. ẹ ṣeun ẹ fún mi ní instagram handle yín kí ni instagram lè mú yín. ẹ instagram adùn mi tí mò ń lò nísìnyí àgbà yahoo ni mí twenty twenty two àgbà yahoo ni mí. ṣé ti gbọ́ báwọn. twenty twenty two. fóònù nọ́mbà yẹn dákun mo fẹ́ jẹ́ kí ẹ ah! dákun ẹ bó làwọn tán bá fẹ́ pè yín bó náà ṣe pè yín ṣé àbí a mọ̀ fi fóònù star eh, àwọn ìṣẹ̀bẹ̀ eh, ilé ẹlẹ́ẹ̀kọ́ obìnrin. mo ti fi lè njọ́ kan tó jẹ́ pé gbogbo àwọn opó tèmi ní òtí ìrò lọ ni ń pè mí. àwọn opó. <laughs> ó dáa àwọn tó bá fẹ́ pè yín wọ́n di ẹ̀mú yín àbí. ẹ ó di ẹ̀mú mi. Mm tí ẹ gbọ́ ẹ pè mí lórí whatsapp ẹ lọ mú lórí google nọ́mbà mi ẹ pè mí coded ẹ fẹ́ ṣe mí lóore ẹ fẹ́ ṣàánú mi ẹ tọ́ mọ̀ pé ètí mò ń ṣe ó ń dùn mọ́lẹ́ ayé òun nú torí ẹnìkan ti ẹnìkan ló gba passport tá à ń sọ yìí fún mi ó ní màmá òun ni mò ń mọ́ dùnnú ó ní kí n sọ o ó ti ṣùgbọ́n ìyá tó bí n lọ́mọ ó ní ni mò ń mọ́ dùnnú lòun náà fi sórí fún mi. ṣùgbọ́n ní ìsìn báyìí bẹ́ẹ̀ bá rí US tàbí UK wù náà. àti bá rí Germany ń lọ ẹ̀mí bá rí tàló ń lọ kódà gangan náà liam lẹ́ẹ̀mbẹ́ẹ̀ àti Togo àti ibo láfíríkà pín sí tó ti yẹ yín lọ ẹ ṣàánú mi ẹgbẹ́ ẹ tẹ ẹgbẹ́ débì kan ẹ má jẹ passport mi olùkọ́dé tì mọ́. ó kọ ọdún mélòó tí ó fi ẹ̀sìpáyà. wọ́n lé mi náà mọ̀ ọ́n ṣe hmm. ọjọ́ tí ń lọ bẹ́ẹ̀ bá pè mí ń sọ iye ọdún tó kù fún yín. ṣùgbọ́n tẹ bá dọ̀ ẹ ẹ promise wọn pé ẹ ní láìkí obìnrin lọ́hùn. àṣẹ lọ́hùn èèyàn hmm. ṣe á wà láàrin oṣù kan tí ò ní sọ pé ẹ bá ń wá pété ń tò. àpapọ̀ ẹ wo ẹni pé bá kúrò bí ẹ tún lọ oko eré nù. ẹ mò lọ sí ìbéèrè kan ní ẹjẹ ń béèrè ibo lẹ ń gbé gan bo lẹ ń sùn báyìí torí gbogbo ìgbà oko eré oko eré ẹnu jọ mẹ́ta ẹ ráyè gbélé gan mọ. àlekọ́lẹ́ ọ̀sánù mi ọwọ́ mi ó sì mọ sàmásọ́ọ̀tì wọ́n ní téèyàn bá ti ṣetán tí ayé tí bá ti fẹ́ mọ̀ mm. wọ́n ní ní nísinmi mm. mo ní ah, ọlọ́run mọ̀ fún mi nísinmi o jáyé ọmọ ọmọ mi sí i má jẹ́ sinmi wàhálà. ẹ̀yin ẹ̀yẹ wa ọ̀gá wa torí bẹ́ẹ̀ wò wọn ní bẹ́ńbí. lágbára ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń pa gbogbo ọmọ aláyé tẹ̀ ń pa wálẹ̀ rí a yín ká mọ̀. àmì òye ara bẹ̀. gbólóhùn kan fáwọn olólùfẹ́ yín. ẹ ṣe mo dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ojú tẹ fi ń wò mí ò ní fọ́ ọkàn yín tẹ fi ń bá mi lọ ayé ò ní sọ ìbàjẹ́ sí yín lọ́kàn ẹ wà ní ní stroke kan ayé yín ẹnu yín ò ní wọ́ ojú yín ò ní dà. Àmín èmi tẹ́ ń rí náà lẹ́ mọ̀ ń rí ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀yin náà lèmi náà mọ̀ ń rí ìfẹ́ tẹ́ ní sí mi ayé ò fẹ́ràn ọmọ yín jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run ẹni ò ní ṣiṣẹ́ ìlàsàn. àgbáyàwó àgbáyàwó ǹjẹ́ mẹ́nìkan tán pè títí la yàkẹ́ sọlá títílayọ̀ akínṣọlá ìyá wa ni ọ̀gá wa níbí ìyá mi àgbàlagbà ni nílàgẹ̀lú tàǹtàpù lára wọn lágbára ọlọ́run hmm. mo ti fẹ́ mọ mọ̀mọ́ ní ti pẹ́. títí mọ bàbá yìí torí tí bá ṣe pé bóyá orí orí àánú lè tọ̀dọ̀ rẹ̀ wá toróbìnrin ló ní gbàjà tí a fi pọn mọ́. ẹ mọ̀ lónìí ẹ̀mẹ́kùn títí mọ̀ bọ̀ títí mọ ẹ mọ fọ mọríyaba bíkun mọríyaba ẹ mọ súnmọ́ o ẹ mọ súnmọ́ títí o mọríyaba bíkun mọríyaba títí jókòó jókòó jàre títí jókòó títí láyọ̀ mọ mọ mi o mọríyaba bíkun mọríyaba àmókí wọn mọríyaba bíkun. dídò lóní tampa tún dò lórin. gbogbo ẹ ní gbogbo ẹ ní. ẹ wá gbà mí sólórí ò ṣe tíátà ni. ẹ lórí ṣe tíátà ṣùgbọ́n ilé tó tún wá tó tún bọ́ sí yìí tó lágbára jù. orin náà lákọ́kọ́ wò á. ṣé ẹ ti rí i ẹ rí okò àwọn obìnrin tí mo dá lẹ́ẹ̀kan hmm. ẹ̀yin náà wo fèsì mọ̀mọ́ títí láyọ̀ hmm. ṣé téèyàn bá rírú ìyá yìí hmm. ṣé ò ní sọ oúnjẹ owó rẹ̀ nù bí ọkọ̀ sọ oúnjẹ nù àtòrí <laughs> bẹ́ẹ̀ wù kí á lọ dìde dìde sínà dìde dìde sínà èyí èyẹ wa ti lọ báyìí ọ̀pọ̀ pàtàkì lọ́wọ́ adé ọ̀sun tí ó jẹ́ kí ẹ àtòrí bẹ́ẹ̀ wù kó tó di pé ó débi lágbára ọlọ́run a tún pè yín padà bọ̀ ní lágẹ̀lú. èmi náà kí gbogbo àwọn tí wọn bá mi wá mm-hmm etí yẹrí olórin mhm. aworasidi Àyìndé mhm. mo kí ọ abbey court mhm. ní fẹlẹlẹ ọkọ yóò ní bàjẹ́ ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣeun. ẹ̀fọ́n ló ti ń ṣe tẹ́lẹ̀ títí láyọ̀ ẹ kú àlejò. mo kú ah èmi kọ èmi èmi náà mo ní. mo àti wá fẹ́ ṣe. àtòrí àtòrí bẹ́ẹ̀ wù náà ẹ̀yìn yẹn wá ẹ̀yìn yẹn wá gúdúgbẹ̀ròyìn ó tún lọ sínú àmọ́ ọ̀bọ̀ wá jókòó ṣó o ti rí ah, ṣínà ṣínà sórí. ọkọ̀ nua àtòrí bẹ́ẹ̀ kò mọ bí ó ṣe jáde. ẹ kò kó àbí bá a bá fẹ́ bí ọba wù á bí ọba wù á ọ̀nà ó di gbó ni. àtòrí bẹ́ẹ̀ kò mọ bí ó ṣe bóde ẹnu ọkọ̀ nua. bóyá bá ti pẹ́ títí ń rí rédíò ẹlẹ́kùndẹ́kùn hmm. bọ́bá wa wá bi tí tí sẹ́mọ́ǹtì gbé ti dunlẹ̀ yóò sì nà yóò sì nà. mo bẹ̀ yín ẹ máa bàjá. ẹyẹ yẹn wa ti ń lọ báyìí. mo fà yín létí ti Láyọ̀ Akínsọlá lọ́wọ́. máwùlẹ̀ lọ jókòó. ẹ kó tèmi wá. kí ni sínú aláyọ. àkèlódé eh. àjọpín eléyìí eh, náà eh, tí ò lè. mélòó ni ó wà ń bẹ.